usman ibn afan rọ̀dí aláàrin pé mo rí òjíṣẹ́ ọlọ́run pọ̀lọ́lẹ̀ ayé wọ̀sọ́là tí ó ń ṣe àlùwàlá gẹ́gẹ́ tí mo ṣe ń ṣe yìí ó sì sọ pé ẹnikẹ́ni tí ó bá ṣe àlùwàlá báyìí yóò rí àforíjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti ṣẹ̀ ṣáájú àti pẹ̀lú ìrun rẹ̀ àti ìgbésẹ̀ rẹ̀ lọ sí mọ́ṣáláṣí yóò jẹ́ nọ́fílà àṣegbọrẹ fún un ẹ jẹ́ kí agbóra dìtì lẹ́ẹ̀kan sí ọlá tó ń bẹ fún àlùwàlá usman ibnu afan rọ̀dí aláàlú rẹ̀ pé mo rí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tí ó ń ṣe àlùwàlá gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe yìí ó sì sọ pé ẹnikẹ́ni tí ó bá ṣe àlùwàlá báyìí yóò rí àforíjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti ṣẹ̀ ṣáájú àti pé ìrun rẹ̀ àti ìgbésẹ̀ rẹ̀ lọ sí mọ́sálásí yóò jẹ́ nọ́fílà àṣegbọrẹ fún muslim ló gba ẹ̀gbà wa náà wá. الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول فون الله ẹlẹ́dàá دعوة tó dá ìmí ìmí àti ẹ̀yìn sí di àsìkò yìí látàrí kó má dá wa sí fún yàjẹ́ kó sì má ṣe wá ní kèfèrí láéláé àtọ̀rọ̀ ìkẹ́ àti ìjẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹni ọlọ́run bá gbé dìde ní bashiran wa nadira olùkìlọ̀ àti olùfúnni ní ròdùnú olùkìlọ̀ yánà jahannama fún gbogbo àwọn kọ̀rọ̀ràn sí tí wọ́n láwọn nígbà tọ́lọ́run olùfúnni ní ròdùnú fáwọn tó gba tiẹ̀ ọlọ́run kò ṣe wá lọ́kàn nínú àwọn tí yóò wà aljanna firdaus hadithi ní abẹ́ ibi tí ó ti ń sọ̀rọ̀ nípa báàbù fadlul wudu àwọn ọlá tàbí àwọn àjùlọ tó wà fún àlọ́ àláti ṣíṣe àti wọ́n hadith méjì ń bẹ tó ń sọ nípa pé gbogbo àwọn tó ń ṣàlù àláláyé látàrí ti Islam pẹ̀lú àníyàn pọ́lọ́run ló ní ká ṣe tí wọ́n sì ń retí ẹ̀sùn rẹ̀ gbogbo ààyè tí à ń fún mi fọ̀ yẹn lójú àmọ̀ ló máa funfun gbòò hadithi tó tẹ̀lé ẹlẹ́kẹta nu báàbù ni ti hadithi Usman bunu Affan radiyallahu ta'ala anhu ti Imam Muslim gbà wá ó ní qala Rasulullahi sọ̀lọ̀lọ́hù aléwà àríhì wàsálàmù jíṣẹ́ ọlọ́run tí kí àtọ́lọ́lọ́run bẹ fún sọ báyìí pé man tàwádọ́ a fa'áà sánàlùwòdó a kọ́rọjá kọ̀tọ̀ yáhù min jàsàdí i àtà tàkùrùjà min tàhàtà àbùfáàrí i min tàhàtì àbùfáàrí i rọwá muslim má muslim ló bá wa olójíṣẹ́lá muhammad sọ̀lọ̀lọ́ àríwàsálàmù sọ pé man a ẹni tó bá ṣe àlò àlá fa ahsana liwudu'a ó wá ṣe àlò àlá náà dáadáa kharajat khatayahu àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò máa jáde min jasadihi kúrò ní ara rẹ̀ hatta débi wípé tàfúrújá min tàti àfúvárì kì kódà àwọn ẹ̀ṣẹ̀ yóò tún mọ́ gba abẹ́ ìkànnà rẹ̀ jáde. hadithi eléyìí ó ní wa níran tàbí ó sọ fún wa pàtàkì inú àwọn tó sọ ní gbígbọ́ yénú àdísì pàtàkì máa ṣàlù aládáadáa kí ni ìtumọ̀ máa ṣàlù aládáadáa ẹlòmíì lè gbọ́ sí yé sí máa ṣe ní gbogbo ìgbà ṣùgbọ́n níbi ìtẹ́ tó túmọ̀ sí ni pé ká ṣe àlọ́ àlá ní ọ̀nà tí ẹni tó kọ́ wa lálọ́ àlá sọ wípé ká máa fi ṣe é ká ṣe àlọ́lá níbàmú sí bí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ti ṣe àlọ́lá àdíì tó tẹ̀lé ló fi yẹn ló jẹ́ kó yé wa torípa àdíì tó tẹ̀lé sọ wípé ìgbà tí Usman bùnà Affan radiyallahu anhu tó ṣe àlọ́lá onírọ̀ ayé tu rasulallahi sallallahu alaihi wa alihi wasallam tawadda mithla wuduhi mo rí ànábì sọlọ́lọ́hù àríwá àríwá sálàm kí kàtọ́lọ́ ọlọ́run ọba kò máa bá tó ń ṣàlò àlá gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe irú àlò àlá tẹ́rí mi tí mo ń ṣe bẹ́ẹ̀ lànábì ṣe ṣe nígbà táwọn mi wá ṣàlò àlá tán tó mọ̀ lẹ́yìn tó ṣe àlọ́ aláyẹ̀ tán kọ́ọ̀lù ànábì wá ní mẹ́ǹtà wá bọ́ àkàdà ẹni tó bá ṣe àlò àlá báyìí ìyẹn tó bó ń ṣe ń ṣe yìí o gúfìrọ̀ láhùmọ́ tàkọ́dàmà ní dàmbìhì á ṣe àforíjìn àwọn èyí tó ti tì síwájú ní àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ fún tó ẹ̀rí bí àdìsí ẹlẹ́ẹ̀kejì tí Usman àfáà náà tí mọ̀ Muslim gbà wá ó jẹ́ ká kó yé wa wípé ṣíṣàlò aládáadáa ni ṣíṣe níbàámu bá nàbí ṣíṣe lẹ́bí ìta ṣàlàyé fúnra wa nípa báwo la ṣe ń ṣe àlò alágángan ẹ̀bọ́pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe àlọ́ àlá tí ò ní ṣe níbàámu pẹ̀lú sunna ó fẹ́ gbọ́rọ̀ àwọn àlọ́ àlá yẹn àǹfààní tó yẹ kí ẹni tó ń ṣàlọ́ àlá ó rí lára rẹ̀ kò lè rí torí pé dáná bí sọ ni pé máa ń tàwádọ̀ àkàdà ẹni tá ṣàlọ́ àlá báyìí ló jẹ́ pé a béèrè lọ́wọ́ àwọn onímímọ̀ ni onímímọ̀ wo onímímọ̀ ṣẹ̀ríà torí onímímọ̀ pọ̀ ẹlòmíì onímọ̀ nípa bí wọ́n ṣe ń kanlé ẹlòmíì onímọ̀ nípa bí wọ́n ṣe ń gégi igi inú igbó kódà bí igi wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ lọ pé lágbájá yóò gé kò ní wó léwu yóò dẹ̀ wò lọ wò bọ̀ sàárà yóò kàn gégi wọn yóò ní èrè ó ti ba lé jẹ́ yóò kàn pé kò wọlé ìmọ̀ kan náà ni àwọn onímọ̀ ṣẹ̀rí àlà ń ṣàlàyé ń bí àwọn tẹ́sìn yé àwọn tó kẹ́kọ̀ọ́ ẹ̀ kìí ṣe pé àwọn tí wọ́n ń pera wọn láàfà yàtọ̀ ń bẹ nínú onímọ̀ ẹ̀sìn àtẹ́tò pèrè láàfà rẹ́bí mo máa ń tẹnu mọ́ mọ́ṣáláṣí lọ́pọ̀lọpọ̀ ìgbà mo lọ Ìlọrin lọ kéwú mo dé kò túmọ̀ sí kójú ní mímọ̀ tá a ṣàlàyé yìí o mo lọ Èkó mo lọ mọ́ríkàsì mo lọ àdàbíyà mo lọ lọrin ẹ̀yìn mo lọ Ìwó mo lọ sí ilẹ̀ Ìsìláùdín mo lọ Ìbàdàn mo lọ Mádù kò túmọ̀ sí àwọn nǹkan wọ̀nyí o èèyàn ó jókòó farabalẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ni o gbogbo ti yé wa yóò kọ́ ẹ̀kọ́ ìmọ̀ yẹn gangan ìyàtọ̀ wà láàrin tá à ń pè ní general knowledge àti specific knowledge kéèyàn kàn mọ̀ nǹkan general hmm? ó yàtọ̀ sí kéèyàn mọ̀ gangan bó ṣe rí tí ó jókòó tì torí páwọn bá ń ṣàlàyé yìí mo lọ lé ké mo ṣe dádí mo ṣe sánáwì ó lè mọ́ ìyànjú débẹ̀ o àti kéèyàn tún jókòó dáadáa sí halakọ́ tìlẹ̀ ìlànà ní àwọn ìjókòó ẹ̀kọ́ ẹ̀sìn àwọn àfáà ní sọ pé kéèyàn máa lọ wáàsí o ìyàtọ̀ wà nù wáàsí àti jókòó ẹ̀kọ́ ẹ̀sìn o yàrá pé ìdí mò ṣe ní ìsìn kò ní jáde ní wáàsí ní tí ó kàn jáde nínú wáàsí ni pé kàmọ̀ kírun àwọn ìtàlẹ̀ àlá ṣùgbọ́n àwọn àlàyé pátíkà rẹ̀ ta ṣe jọ sí ìlẹ́kùn ní jáde wà sí ìhù tó tààlìm ìdára ẹni lẹ́kọ̀ọ́ yàtọ̀ sí àlọ̀ wáàzù máa ṣe wáàzù ìṣítí ní ọ́n pè bẹ́ẹ̀ ká ṣí àwọn èèyàn létí ìyẹn ọ̀tọ̀ a ra ọkàn wọn padà fẹ́ afẹ́ gún wọn ní kẹ́ṣẹ́ afẹ́ pe ẹ̀mí wọn wá sílé ẹ̀mí tó le kókó afẹ́ kó ronú kó wò pé ha àṣejọ́ kan lòun ó kú láyé òun sì máa sin lọ́hùn ìgbà tó ti wá gbà pé wọ́n máa sin lọ́hùn bó ní ó ṣe máa wá sin lọ́hùn yẹn níbàámu sí bọ́lọ̀ ṣe ní kó sin òun tí ó fi rí ẹ̀san tọ́lọ̀ ní yóò rí gbà òun ni tààlìm òun lẹ̀kọ́ ojoojúmọ́ tàbí ọ̀sọ̀ọ̀sẹ̀ tá à ń ṣàlàyé yìí so báwọn bí ṣe ń ṣàlù alála ṣàlàyé níjókòó tó lọ yẹn ní àárọ̀ ṣubú nígbà tá a mú àyà tí iná Nawawi tó fi bẹ̀rẹ̀ ní ìta ṣàlàyé àyà yẹn so gbogbo ẹni tó wá fẹ́ ṣàlù àlá tí ó gba àwọn ládàá ẹ̀ kó mójútó póhùn ń ṣe gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam fi ṣàlù àlá ànábì tó bá ṣàlù àlá náà dáadáa kọ́rọ̀jà kọ̀tọ̀ ya ẹ̀rí pàdé ìṣẹ̀lẹ̀ kejì sọ pé wọ́n ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀nà tí àforíjì ó fi dé náà ni ọ̀kan nù rẹ̀ ní káwọn ẹ̀ṣẹ̀ yẹn ó máa jábọ́ bó ṣe ń ṣàlùwàlá orí kíkọ́ ọ̀kan dáadáa yẹn mi ń jẹ́ sáàdì kúrò nínú ara ẹ̀ hátà débi pé táhùrújà mi ń táhìtì àbùfáàrì kódà àwọn ẹ̀ṣẹ̀ ó tún máa gba abẹ́ ìkànnà jáde bó ṣe ń bọ́jú àwọn ẹ̀ṣẹ̀ tó fojú dá yóò máa jáde bó ṣe ń fọ yọ ẹnu àwọn ẹ̀ṣẹ̀ tó fẹnu dá ìmọ̀ jáde bó ṣe ń jẹ́ fọ àwọn ẹ̀ṣẹ̀ tó ń fọwọ́ àwọn ẹ̀ṣẹ̀ ọwọ́ ọmọ jáde fẹsẹ̀ gbogbo ọmọ jáde báyìí mo rò pé yẹ wa ó ní èyí tó tẹ̀lé àdéhìtì yẹn sọ wípé mẹ́ntàwá bá a kádà bá ṣàlù alábáyé gófìrọ̀ láhùn mẹ́ta kọ́ dànù mi nǹkan bí a àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti ti síwájú wàkánẹ̀ sọ̀lá tùhù irun rẹ̀ gan-an wà mẹ́ṣíyà úú àti rírìn rẹ̀ ìlàlè mẹ́sìdì lọ sí mọ́ṣáláṣí náà fìlà yóò máa jẹ́ iṣẹ́ àṣegbọ́ rẹ fún un yóò máa ṣe kíni yóò máa jẹ́ iṣẹ́ àṣegbọ́ rẹ fún un ẹ̀rí àdísì tó tẹ̀lé àdísì àbú rẹ̀ rọ́ lọ́díyà lọ́ọ̀ta láàrin ohun òtún bí wọ́n ló bá àdísì 129 mu ànábì ní ìtàtàwọ́dọ̀ alẹ́ abdul muslimu awil mu'minu faghasala waji'ahu kharaja min waji'i kulla khati'atin ẹ̀rí tí mo sọ ó ní àdísì ń gbé jáde àdísì àbú rẹ̀ rọ́ tí imam muslim tún gbà wá ànábì nígbà tí ẹrú sí mùsùlùmí kan àbí mùmínì kan bá ṣàlù àlá tó fọ ojú rẹ̀ tàbí tó bọ́ ojú rẹ̀ kharaja min waji'i kullu khati'atin nazara ilayha yóò máa jáde kúrò ní ojú tó ń bọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti fojú dá bí àyìnlẹ́ ìhì pẹ̀lú ojú ẹyinjú rẹ̀ méjèèjì má a lè máa pẹ̀lú omi tó fi ń sálọ aláìní ò máa jábọ́ pẹ̀lú ẹ̀ àwọn máa kọ́tùrù lè máa àbí yóò máa jáde pẹ̀lú àwọn ìkíkan omi yẹn fàídà gọ́sàlà yàdé yìí tó bá ń fọwọ́ rẹ̀ méjèèjì kọ́rọ̀já mi yàdé ìkúlù kọ̀tí àti nǹkanà bàtọ̀ṣàtù ha yàdá ò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tọwọ́ rẹ̀ méjèèjì tó ti dá máa lè máa yóò máa jáde pẹ̀lú àwọn kíni pẹ̀lú omi a ó máa áàkiri kọ́tìrì lè máa tàbí kó jáde pẹ̀lú omi tó kàn nígbà tó omi tó já tó kàn jáde lára ẹ̀ kàn yóò jáde pẹ̀lú ẹ̀ fàìlàgọ́sà láàrí jìlẹ̀ èyí tó bá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì kọ́rọ̀jà kúlù kọ̀tí àti mọ̀ṣáàtà rìjìlá gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn tó fi ẹsẹ̀ méjèèjì dá níbi ìrìn òun ni ó máa jáde má a lè máa pẹ̀lú omi àwọn máa á kiri kọ́pìrì lè máa tàbí èyí tó kàn nínú omi tó ìkíkan omi yẹn hátà ya kùrújá nà kí yá nínà dùnà mi títí tó ń tọ̀ wọ́n fi wá jáde ní kíni ẹni tó mọ́kàn dá kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ Imam Muslim òun ló gba ìyẹn wá kí ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ nítorí náà ah, kọ́lọ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ sọ àdíìsì méjì èyí tí ẹjá tún tẹ̀síwájú àdíìsì Abu Hurairah náà tó tún tẹ̀lé ó ní òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé ala adullukum ala ma yamhu Allahu bil khataaya ṣé kí n fi ẹ̀ yóò á jẹ́ kí n ju wẹ̀yárìfà òbí ìdàrọ̀já tó sì mọ́ fi ń ṣàgbéga fún èèyàn lọ́dọ̀ rẹ̀ ní o kọlù àwọn sàábà ń jọ náà wọ́n dá pé bala ya Rasulullah jù wá níwèé ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run kọl ànábì ní isbagul wudu'i ní ara ń béèrè tó bá di àsìkò ọyẹ́ pé ah àfáàṣà ni lọ gbómi kaná káfíṣàlà aláwọ̀ tútù mọ̀ nígbà tí ẹ pé òtútù tó mú yẹn tó bá fomi ṣàlù àlá kìí ṣe pé yóò dá àìsàn sí lára tàbí yóò ṣàlékún àìsàn kankan fún ọwọ́ pé ó kàn lára láti lo omi yẹn ni àtàbí wa ṣíṣe àlù àlá nígbà tára fẹ́ kọ àlù àlá yẹn gangan yẹn ó wà nù tọ́lọ̀ ọba fi máa ń pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó sì máa fi ń ṣàgbéga fún èèyàn lọ́dọ̀ ara rẹ̀ wàkásọ̀rọ̀ tòlè kútọ̀ ilẹ̀ alìmọ̀sàájì àti ìmọ̀ rìn lọ mọ́ṣáláṣí lọ́pọ̀lọpọ̀ àbí ìmọ̀ gbé àwọn ìgbésẹ̀ tó pọ̀ lọ mọ́ṣáláṣí ẹlòmíì ìpínlẹ̀ ẹ̀jẹ̀ sí mọ́ṣáláṣí ń sìn àti wá mọ́ṣáláṣí yóò fẹ̀rẹ̀ ní lára yóò lóhùn rọ́kadà kì í tẹ̀ ṣe pé bóyá bẹ̀yẹn ò ṣe fẹsẹ̀ rìn lọ Ma, wá sí mọ́ṣáláṣí yẹn pẹ̀lú mímọ́ rin ẹsẹ̀ tó dàbí bẹ́ẹ̀ jìnnà tí èyí kó jìnnà kọjá ń ta lè fẹsẹ̀ rin o torí pápá kan náà àwọn afáà ṣàlàyé wípé tó bá yẹ pé kò sáriwo mọ́tò yìí nìsín ibi tí wọ́n bá ti fi ẹnu pé irun kì í ṣe pé wọ́n lo gbohùngbohùn tá à ń pè ní spíkà tí ohun ẹni tó ń pèrò yẹn bá débẹ̀ tá a lè fi tí gbọ́ ibẹ̀ yẹn ó ti di ọ̀ràn èèyàn fún gbogbo àwọn tó ń gbé agbègbè yẹn láti wá máa kírun wọn mọ́ṣáláṣí ìjọba àtijọ́kùnrin kìí ṣe tí wọ́n fi máikrófóònù àti spíkàsì o fún àpẹẹrẹ ilé tèmi síbí ọ̀ràn èèyàn ní kí wọ́n máa kírun bí lè wá ṣe jìnnà tó torí láàárọ̀ tí wọ́n bá kírun sàmì ìbò máa gbọ́ òògùn kìí ṣe ohun spíkà o kí wọ́n bá lọ màá gbọ́ láti bíi òun ló jẹ́ kí wọ́n á sọ́dọ̀ ọ̀ràn èèyàn léra mi lórí tí n bá ti wà nílé tí èsì ìṣe pé nǹkan kan fà á sí ìfi wá kí máa jẹ́ kí n wá mọ́ṣáláṣí pòròpó ti bóyá ọjọ́ kan máa ti ẹ̀ka yé ìgbésẹ̀ steps bóyá ti máa ń lọ gan sìn tọkàn mi bá lọ bẹ̀ máa ka yé steps tí mo gbé kéèyàn lè mà sọ ọlọ́run kó fún wa àwọn èèyàn ó ti ṣe experiment ẹ̀ wọ́n ó ti ṣe ìwádìí débẹ̀ wọ́n ti lọ pé mo ti kàánú bírà kan rí gan wọ́n sọ yé ìgbésẹ̀ yìí ọmọ ti gbàgbé ni wọ́n lọ pinnu yẹn níbi tí ò sí ariwo wọ́n wá ń rìn lọ títí tí wọ́n fi gbọ́ ohun ẹ tó ń pèrò yẹn mọ́ wọ́n wá káyé ẹsẹ̀ yẹn wọ́n wọ́n gbọ́dọ̀ ẹ pé jẹ́ ẹ̀mọ̀ tó ohun tó ń gòkè jura wọn lọ tó fi jẹ́ pé gbogbo àwọn tí ó bá máa ṣe mọ̀ áfíìn mọ́ṣáláṣí afẹ́ kí wọ́n jẹ́ ẹni tó lóhùn àfẹ́ olóhùn hẹ́rẹ́hẹ́rẹ́ kó máa ṣe mọ̀ áfíìn ẹ̀tọ́ ẹgbẹ́ tí bá ń sọ̀rọ̀ yóò kàn mọ́ sórí aláàlá gbòdì náà sọ pé bàbá rẹ̀ ní làdáni tó kú ó ti ṣe dáadáa fún mọ́sílá kò jẹ́ làdáni kankan torí pé nínú tó yẹ kó fi jẹ́ mọ́ abín èyí tó pàtàkì jù gan ó kù náà ń bẹ̀ ìyókù yóò kọ́ ọlọ́run fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ tọ́ wàǹtìzọ́ọ̀rù sọ́láàtì ìmọ̀ retí irun báàdà sọ́láàtì lẹ́yìn irun kan ìyẹn pé bẹ́yàn bá ti kí ṣúgbó báyìí ó tún retí zúrì ọkàn rẹ̀ ó tún ti wà ń bẹ̀ tó bá ti kí zúrì tán báwọn bàbá ń pè láìlá ọkàn rẹ̀ ó tún ti wà ní ásírì ìrọ̀ alásàrì kó tó ti fẹ́ dé tó bá ti kí ásírì tán yóò tún fi máa retí magrib láti kí wọ́n jẹ́ magrib tán yóò máa retí ìṣà ó ní àwọn kan tí ìrètí rẹ̀ yẹn ó súnmọ́ kí wọ́n kó sí àwọn tọ́lọ́run ọba sọ wípé فويل للمصلين الذين عن صلاتهم ساؤون فويل للمصلين الذين عن صلاتهم ساؤون níjẹ́ ìtúntorí káwọn ọ̀nà sọ̀rọ̀ máa ń sọ pé èmi wọ́n sọ pé àwọn eh, ègbé ní fáwọn tó ń kírun torí pé wọn ò mọ̀ nípa ẹ̀kọ́ èdè lárúbáwá tẹ́bá ka Qur'an wọ́n rọra fàmì kan síbi fawailun lil musallin ìgbéni bá wọn tó akírun yẹn àmì kan bẹ́ẹ̀ pé mọ́ dànù dúró ń bí ọ̀rọ̀ yóò fi ìlétùnù tó bá dànù dúró pé ìgbéni bá wọn akírun ó ti wà nù Qur'an àmì kíkà kéké Qur'an àwọn ibì kan wà nù Qur'an ọ̀ràn yẹn ni kéyìn ó dànù dúró tó bá dànù dúró ó bàtúmọ̀ Qur'an jẹ gẹ́gẹ́ bí kálá

bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń kírun bá ṣe ti ní àní fi pé ìgbéni fáwọn akírun àwọn tó ṣe pé àwọn tó ń káwọn ilé yóò gbédè lárúbáwá ó dà nígbà tí ọlọ́run sọ náà nù wàlásùrì ìnàrí ìǹsáàna láfi kófìrí wàlásùrì ọlọ́run ló fi àsìkò búra ìnàrí ìǹsáàna láfi kófìrí dájúdájú gbogbo èèyàn pátápátá ọmọ ènìyàn wọ́n ń nínú òfin eléyìí là ń pè ní òṣìlúùbù kan ní ọ̀nà kan tí wọ́n ń gbà sọ̀rọ̀ ní tàbá fẹ́ pe àkíyèsí sí nǹkan ẹyọ kan dondo tàbí méjì láàrin nǹkan tó pọ̀ àkọ́kọ́ gbogbo wọn pọ̀ ó dàbí pé tíṣà kó gbogbo ọmọ kíláàsì jóní olódodo lẹ́yìn ọmọ wọ̀nyí ṣẹkúrò yóò ọmọ ràká ẹ tó mọ̀ ìwé àyàfi gbogbo wà fẹ́ mẹ́ni ìyẹn tí èso bá ti wá dákọ̀ ẹ̀ gbogbo ojú ní òrì ṣùgbọ́n ní ọmọ yẹn mọ̀wé kò lè rin ilẹ̀ bí ká sọ pé gbogbo kíláàsì yìí olóòdò nìyí àyàfi àyàfi tẹ́sọ yẹn ojú ọkàn ó ti dúró gbogbo yẹn ó ti fẹ́ bẹ́ẹ̀ nìyẹn Abdulrasaq yóò rìn ilẹ̀ mi lẹ́mìí àwọn èèyàn pé lè mọ̀wé gbogbo yín ní kíláàsì olè nìyí àyàfi ẹ́ tàbí ìjà lè ń ọkàn ó lọ ọbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ dé kíláàsì Abdulhakeem nìkan ni ìjàlè ní kíláàsì yìí kò ní rinlẹ̀ bí kákọ́kọ́ gbé ti bí yẹn wá lọ́lọ́fin ní gbogbo èèyàn pátá ní òfò ni ó wà àyàfi àwọn kò kí lọ́lọ́fẹ́ ìtọ́lọ́fẹ́ sùn gangan ni mọ́dá lọ́lọ́fẹ́ pé àwọn tí ò ní sí ní òfò láwọn tó ṣe kìíní kan kò ní wá sọ́kàn bí kí wọ́n kọ́ gbé yẹn jáde sọ ìlú ni mo sọ ní ìyẹn alẹ́dínà ó máa ń sọ láti sàún ègbé ni fún àwọn wọ̀nyí bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń kírun àwọn owó ní alẹ́dínà ó ń sọ láti sàún àwọn olùsọkànnù nípa ìrun wọn kéjì alẹ́dínà ó fi sọ láti nítorí gbà ní èèyàn lè gbàgbé nǹkan lórí ìrun tó yíwọ̀n ṣe sùjúdù sáwì ìforíkalẹ̀ gbàgbé ẹlòmínú ajẹ́ gbé báwọn ìgbé kankan ọ̀bá yín nípa ìrun àwọn tí wọ́n bá ti kírun táwọn èrò náà rùn míì tó bọ̀ ó lè jẹ́ patí ní lọ yẹn kò sí ẹ̀ nírántí ìran kàkà so nínú àwọn nǹkan tó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ tánàbí sọ́nbí sallallahu alaihi wa alihi wa sallam ó ní intizaru salati ba'da salah ìmọ̀ retí ìrun kan ìfojúsọ́nà sírùn ní lẹ́yìn tá a ti tí kan tán fàdáàlìkò mọ̀ rìbá fàdáàlìkò mọ̀ rìbá ànábì lélẹ́yìn gangan ní kéèyàn lọ máa sọ ìloro kéèyàn máa wà ní bùbá fáwọn ọ̀tá ní wọ́n pè ní ní ẹnu ọ̀nà àbáwọ̀lú ogun wa ń bó èèyàn wá lọ di ara rẹ̀ lámúrè síbẹ̀ wá wà ní bùbá wìdáyà ọ́ wìrìwìn nínú ká kú síbí tàbí ká ṣẹ́gun tí wọ́n bá ń wọn ò ní kú òun táwọn ọ̀tá ọ̀bá àwọn ju bọ́ọ̀mù ó kú bẹ́ẹ̀ ọ́ káwọn ṣẹ́gun àwọn ọ̀tá ọlọ́kùn ṣàánú wa nítorí ìgbà mi a máa ṣe àlàyé rẹ̀ kí ni mo fẹ́ ṣàlàyé bí àbí kí ni àdíkì yìí ń gbìyànjú láti sọ fún wa ó ń sọ wípé àlọ́ alágangan tá à ń wò yẹn yàtọ̀ sí pé ó jẹ́ kọ́kọ́rọ́ ìrun mi tá ò sọ láti wòdò ó tún ń pa àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ́ bá a ṣe ń ṣe gẹ́gẹ́ mo ṣe wá sọ ní ṣé ìjọ ṣé wọ́n lè mú ṣáà fún gbà tá à ń ṣàlàyé àdíkì gbogbo bàbá tí wọ́n ń sàlà àlọ́ aláàrin ká máa fi sọ́kàn ká máa fi sọ́kàn wípé ẹ̀ṣẹ̀ ní ń jábọ́ pẹ̀lú àwọn omi tí ń jábọ́ àti tí ń kán níbi àlọ́ aláàdí mò ń ṣe kódà ń gba bí ìkan náà níjàre torí pé léyìn ni ó jẹ́ nǹkan táwọn bí ilmọ̀lẹ̀ void ìmọ̀ tó pamọ́ tọ́lọ́run torí ẹ̀ràn àná bí sí wa náà ṣe máa ń sọ ní physics àbí ní chemistry àbí ní biology ẹ jẹ́ kí mú èdè tètè yé gbogbo wa jẹ́ kí wọ́n sọ fún wa pé àwọn kòkòrò kan ń bẹ tá fojú rí tó ń fa àìsàn tó ń sí wa ta ló ti fojú rí kòkòrò nù wa rí bacteria àárí fáírọ́ọ̀sì àárí wọ́n lò ló ń fa nǹkan báyìí kí ló dé a fojú rí torí pé Ọlọ́run ò dá ojú wa nínú tó lè ṣùgbọ́n àwọn tó nímọ̀ nípa nǹkan tó pamọ́ ti yín wọ́n ti fi awòwó ìpàdàbí náà ń sọ fún wa wọ́n nílá ẹmọ́sà lulẹ̀ ààlà àpèjúwe tó ga jù ní tọ́lọ́run ṣáò ọlọ́run ti fún ànábì rí òun wá ń fún wa nírò gbígbà gbọ́n gangan lókùnfà àlìjẹ́nà ìṣiyèméjì lérí rẹ̀ àbí àìgbà gbọ́ rárá òun ni okùnfà wíwọ náà kúfùrù kúfùrù ṣákì ìṣe kèfèrí tó wáyé látara ìṣiyè méjì nípa ọ̀rọ̀ ọlọ́run pé tó lè rí bẹ́ẹ̀ omi lásán bí ó ṣe sọ bí ẹnu omi lásán tá a fi fọwọ́ ní ó wà gbé ẹ̀ṣẹ̀ tá a fọwọ́ dá jáde wọ́n fẹ́ ká tó máa dẹ́ṣẹ̀ sí ní jàre ní rọ́là fàyè pa eléyìn nínú gbólóhùn ar yẹn tó gbogbo alájọ kàkálà àánú lọ́lọ́run bọ́ọ̀fì rìbámbì ni ọlọ́run ọba aláforíjì ẹ̀ṣẹ̀ ni kìí ṣe fún fẹ́ káwọ náà bó tilẹ̀ jẹ́ pé ọmọ náà náà ni ó pọ̀jọ́ máa lè jẹ́ náà lọ torí bá ti sọ àwọn àǹfààní tó wà ní àlọ́ àlá yìí èèyàn mélòó ní ìlú ìgbé àkókò táwọn ìlú ṣàlọ́ àlá láàárọ̀ yìí tàbáwò àwa tá a ṣàlọ́ àlá láti kírun sí àwọn tí ó ṣàlọ́ àlá àwọn wo ni ó pọ̀jù ah, tí ó ṣàlọ́ àlá ni bá a dé kàrẹ́ ní ìsìn ta lè jọ kìdé bẹ̀rù ní ìsìn níbi tàbá ti dé bíi ìsìn àìbẹ̀rù ní àti dékà rẹ̀ ní àbí ẹ̀rọ pé tẹ bá fún mi ní ìbùn pẹ̀lú ìsìn tí mi ò jẹ́ ṣe exercise dáadáa mọ́ in the next five minutes máa jọ kìdé bẹ́ẹ̀ ni five minutes máa jọ kìdé gbùgbẹ́ máa jọ kìdé ìsìn àì no doubt lọ tọ́ ìjájọ́ tọ́ ẹ̀wò ìgbìmọ̀ kẹfẹ́ fàyọ́ bẹ̀ ni pé dékà rẹ̀ lẹ́lẹ́ bíi àwọn tó ṣàdọ̀ àlá láàárọ̀ yìí wọ́n kéré jọjọ ẹ̀fẹ́rò tó pọ̀ fún òfin ẹ̀tọ́ nǹkan kan táwọn sí ìjàlẹ̀lá lọ́lọ́ tó ṣàmìlá ṣe jẹ́ ká gbìyànjú ká máa tẹ̀lé nǹkan tí wọ́n ń sọ yìí ẹwò ìgbà tí wọ́n sọ pé ká máa lọ mọ́ṣáláṣí yẹn ẹ̀ǹkọ́ ànábì sallallahu alaihi wasallam ó sọ pé yóò máa ṣe kíni nínú àdíìsì tẹ̀ẹ̀kan tá hadith ní ìpadà ṣàlàyé ìtàfikàlì náà rí gbàtà ń ṣàlàyé látùndébẹ̀ wájú wípé ẹsẹ̀ ọ̀tún tẹ́ ẹ bá gbé báyìí ó rò pé ẹsẹ̀ àkọ́kọ́ tẹ́ ẹ bá gbé jáde tẹ́lẹ̀ lọ mọ́ṣáláṣí pẹ̀lú mọ́jẹ̀mú pé a ti kọ́kọ́ ṣàlùwàlá nílé ní èròǹgbà pé kò sí ìdí tá a fi ṣàlùwàlá ìjú pé a fẹ́ lọ kírun ní mọ́ṣáláṣí ẹgbọ́rọ̀ ilé a ṣàlùwàlá lé kí ni ìdí tá a fi ṣàlùwàlá yẹn afẹ́ lọ kírun ní mọ́ṣáláṣí la fi ṣe lẹ́yìn tá a jẹ àǹfààní àwọn ẹ̀ṣẹ̀ tó ń jábọ̀ yìí ànábì sallallahu alaihi wasallam ẹsẹ̀ àkọ́kọ́ tẹ́ ẹ bá gbé báyìí yóò máa pa ẹ̀ṣẹ̀ yín rẹ̀ ni yàtọ̀ sálọ àládẹnu fi ṣe ẹsẹ̀ kejì tẹ́ ẹ bá tún gbé tẹ̀lé yóò ẹ wọ́n máa fi ṣàgbéga fún yín lọ́dọ̀ ọlọ́run ó ní ànábì sọ pé kásírọ́tò kútọ̀ ìmọ̀ ṣe ìgbésẹ̀ tó pọ̀ kútọ̀ ìmọ̀ ṣe àwọn ìgbésẹ̀ tó pọ̀ lọ́mọṣáláṣí ṣe àǹfẹ́ bí èyí ẹsẹ̀ tó yẹ gbé bá ṣe pọ̀ sí lọ́mọṣáláṣí náà ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ń parẹ́ ó ṣe pọ̀ sí náà ni àgbéga lọ́dọ̀ Ọlọ́run ó pọ̀ sí láàrin bàbá bá débi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ọlá tó ń bẹ fún mọ́ lọ́mọṣáláṣí arákùnrin kan tó wá bá ànábì pé òun fẹ́ kó wá sí ẹ̀gbẹ́ mọ́ṣáláṣí òun fẹ́ mọ́ bí ẹ̀gbẹ́ mọ́ṣáláṣí tánàbì ní kó mọ́ kó wá sẹ́gbẹ́ mọ́ṣáláṣí bí ẹ̀ sì jìnnà pé iye ìgbésẹ̀ rẹ ṣe pọ̀ sí òun náà ni láàdá ẹ̀san tó mọ̀ rí lọ́dọ̀ ọlọ́run ó ṣe pọ̀ sí má wùlẹ̀ kó wá ẹgbẹ̀rún mọ́ṣáláṣí ṣùgbọ́n lọ́wọ́ fún alágbọ̀nyé ọ̀rọ̀ rẹ̀ èyí tá a wí tó bá a mu kò wá láti ọ̀dọ̀ ẹnì kankan bí kì í ṣe ọ̀dọ̀ ọlọ́run ọba kì í ṣe Allah ọlọ́run kó mọ́dùn wá ládàá rẹ̀ èyí tí ò bá a mú bẹ́ẹ̀ ọ̀dọ̀ ara wa ló ti wá o àti àṣẹ ìfọ́ọ̀n ọlọ́run kó ṣàforíjì rẹ̀ fún wa o àtàwọn àtẹ̀yìn ọlọ́run jẹ́ abánabi wọlé ọlá jẹ́ kábàánabi wọlé ọlá mẹ́jà wa lẹ́yìn ànábì Allahumma inna nas'aluka wa alaykum salam bùnà. ṣé ọ̀rọ̀ ni wípé abẹ́ rẹ̀ ìbò là máa ń fọ̀ tí a bá ṣu imí tá a bá ṣu mí ìyẹn tá a bá yàgbẹ́ a máa fomi fọ fúrọ̀ ihò dí tí ìgbẹ́rùn ti jáde tí ó fi má lẹ́yìn náà ànábì tó máa ń fọwọ́ gólẹ̀ sallallahu alaihi wa sallam yóò tún wá fọ̀ ẹ̀lẹ́ ilẹ̀ wo la fẹ́ fọwọ́ go nínú bathroomu ẹ́ wọ́n ti bá yín kọ́ ṣe sílẹ̀ fọ̀ ṣùgbọ́n tó bá wà níbi tó ti ráyè fọ́ gbolẹ̀ máa fi gbolẹ̀ wọ́n mọ àwọn kan nù látírùmù náà wọ́n dọ́gbọ́n tí wọ́n fi mọ̀ lọ́wọ́ gbogbo nǹkan kan bẹ̀ bọ̀ káfí ìyẹlẹ̀ torí ti máa ní wọn ṣàlàyé ìyẹn ó tún take time torí sáyẹ́ǹsì ó dò bẹ̀ ṣùgbọ́n kì í ṣe nítorí sáyẹ́ǹsì gangan ló jáwọ́ gbàgbọ́ tánàbí ń ṣe yẹn ló mú ẹlẹ́ẹ̀kejì mo rò pé ẹ̀gbọ́n ní ìjọ a bá tọ̀ á ṣe kí ṣùgbọ́n tó wáyé pé aṣó ni àní tábà ní fomi ṣàǹtí o àyàfi àwa fúnra wa ti mọ̀ pé iṣó eléyìí iṣó jẹ̀dí ni ẹ̀pẹ́ àwọn ọmọ kéékèèké kan bẹ̀ tí wọ́n máa ń ròdì àgbà náà a máa ròdì ńgbà míì tí sóun bá ti jáde ó ti mọ̀ pé kíní ti jábọ́ sínú pátá irú yẹn àní pamọ́ra á lọ bọ́ pátá a sì tàbà á dẹ̀ lọ wógun jẹ̀dí lò ẹ rí i pé nígbà mí nílé àlọ́ aláàmọ́ ń bá wọn imí díẹ̀ díẹ̀ ń bẹ̀ káàmọ́ ṣépè fẹ́ tó yàgbẹ́ wàhálà ẹlòmíì kì í ṣe pé fẹ́ wá yàgbẹ́ sí mọ́ṣáláṣí o ibi tó ti bẹ̀rẹ̀ tó ń tọ̀ ní míyẹn kan rọra bóde fúrọ̀ dáadáa wà ń bẹ̀ fẹ́ lómi o tòtòrí náà tá a bá ń ṣépè fáwọn tó yàgbẹ́ sí àlọ́ àlá ẹ jẹ́ ká ṣọ́ra o képè máa padà bá wa o ṣe olórí ibú wo ni òní sórí ìwọ tó yàgbẹ́ sí nígbà tí èyí ṣe pé màmá wàá yàgbẹ́ bẹ́ẹ̀ òun fẹ́ tọ̀ fún táǹbà ni ìfẹ́ bá bóde bóyá látara kíni látara jẹ̀dí ṣòkóńtọ̀ ń lọ wágun mu jẹ̀dí lò tàbí kó lọ da àwọn dókítà tí wọ́n mú lóògùn jẹ̀dí so lọ́rọ̀ kan àwọn ìdíta fi ń táǹbà ni ìbéèrè wa ni wípé ǹjẹ́ ọ̀ranyàn ni pé ọ̀ranyàn ni ká mọ táǹbà bá a ṣe sọ yìí ṣáájú ká tó ṣàlù àlá bẹ́ẹ̀ ni yóò máa jẹ́ ọ̀ranyàn nígbà tó jẹ́ pé àyàgbẹ́ tàbí àtọ̀ tàbí aṣọ iṣó tó mú imí jáde ká tó ṣàlọ́lá ṣùgbọ́n bí àwa bá ti ṣe kankan náà àwọn wọ̀nyí kìí ṣọ̀ràn ìràn yàrá kalọ̀mọ̀ tàmbà kódà téèyàn bá jẹ lọ́n ṣe ń gbogbo ìgbà yóò jẹ́ ń tà ń pè ní aluguluwu fìdíìnì awìtànẹ́tọ̀ọ́ fìdíìnì ó ń tọ̀hún ó jẹ́ aláṣejù nídìí ẹ̀sìn aláṣejù ń di ẹ̀sìn sí ní ẹlẹ́ṣẹ̀ ni torí pé ṣẹ̀rí àwọn sọ pé ẹlọ́mọ táǹbà ṣáájú gbogbo àlọ́ aláìwọ́ wá lọ ń ṣe é tó bá yá ó ríra rẹ lẹ́ni tó mọ́jú àwọn ìyókù lọ pé àwọn ò lè ṣe káàkiri ò lè ṣàlọ́ aláàfin kí n kọ́kọ́ lọ táǹbà náà ẹ̀rí wo lórí fún kò sí ó wà á tún sọ nǹkan tí èyí ṣẹ̀sìn tẹ̀sìn in tí wọ́n sọ ni wípé tá a bá ti tíṣẹ̀rí àsọ pé tó bá ti ṣe ẹ̀gbin òní kó tó lọ táǹbà wallahu alam ṣó ti yé wa mo gbọ́ pé àwọn màmá kan wà dẹ́kí gbogbo gbà tí wọ́n bá fẹ́ kírun ní ó lọ tábà obìnrin rárá lóòótọ́ kíní kan máa ń jáde lábẹ́ àwọn obìnrin míì tàbí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn obìnrin tá à ń pè ní rutubat awil ifrosat tútù yẹn kì ṣe ẹ̀gbin àdámọ́ tiwọn nìyẹn ó sì máa ń pọ̀ jura wọn lọ nǹkan ń pè lẹ́gbìn ní tó jáde lábẹ́ obìnrin òun ni ìtọ̀ tàbí ẹ̀jẹ̀ nǹkan oṣù tó wá ẹ̀jẹ̀ nǹkan oṣù sì wá láti gbilé ọmọ tàbí ẹ̀jẹ̀ òbí nígbà tó bìnrin bá bímọ ẹ̀jẹ̀ bímọ tó ń jáde ń bẹ̀ yẹn òun là ń pè ní àdìmọ́ òtọ̀bẹ̀yà àwọn ẹ̀jẹ̀ àdámọ́ àládà tí ń jáde lára obìnrin àwọn yẹn ní ẹ̀gbin tó bùkátà kóbìnrin tá ń bà fún sí àwọn ẹ̀jẹ̀ méjèèjì yẹn yàtọ̀ sí èèyàn ó wẹ̀ ni ṣùgbọ́n tó a jẹ́ ìtọ̀ kò ní bùkátà sí wíwẹ̀ èèyàn ó ṣe kí ni èèyàn ó táǹbà ni àyàfi tó wá pé obìnrin yẹn bóyá ó lálàá tí ọmọ obìnrin tún jáde lára rẹ̀ torí béèrè lọ́ọ̀rẹ́ ìyẹn wẹ̀ salam wọ́n béèrè wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn imam táà máa kírun lẹ́yìn wọn káti tàbá ti dérò nínú ọ̀run ká sọ pé subhana rabbiyal azim ẹyọ gan ìmáàmù ti ṣe sami Allahu liman yọ̀ṣíbò lè wétrọ̀ so kọ́lọ̀ òfin alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ àwọn ìmáàmù yẹn ó yẹ kẹ́ máa fara balẹ̀ torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ wípé kò sí ìrun fún ẹni tí ẹ̀yìn rẹ̀ ò nà dáadáa lórí ìrun hmm? kò sí ìrun fún ẹni tí ẹ̀ rẹ̀ ò dúró dáadáa lórí ìrun kó tó débẹ̀ ti fò dìde min ṣùrúti kọ̀búlì sọ̀láti tùmàní nínú májẹ̀mú tí ìrun ó fi di ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ní ìfarabalẹ̀ lórí ìrun yẹn ẹ̀rí pé ànábì ní sọmọ́rù fáàmì rùkúrík hátà tààtàdìlà kọ́ ìmà tó bá kúrò ní rùkù lẹ́yìn náà gborí kúrò ní rùkù títí tó fi dúró nínà déédéé tó fi until you achieve stability while standing táàtẹ́dìlà ó dúó nínà ró yẹn o kò débẹ̀ kò wọ́n ti nà tún ti lọ sujud hmm? ìwáyà àdìsí míì tó ń pé gbogbo egun ó fi padà sáàyè rẹ̀ ara rẹ̀ ó balẹ̀ ara májẹ̀mú ọ̀run gbígbà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrún táǹkì mo ti kó lẹ́yìn ọ̀pọ̀ ìmáàmù kan rí ládùúgbò kan rẹ̀ ń bẹ̀ ìgbà tó ní pé mo rush kí n ka kí n sọ́rọ̀ mílẹ̀ sọ́rọ̀ mílẹ̀ sí ah, ní ìgbàdúrà rí pé mi ò tún bá mo yà rọra kan mọ́rí fans mo wá lọ ń kírun mi lẹ́gbẹ̀ẹ́ kan nínú yẹn tún yá ó tún fast yàtọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ adílé àwọn tó pọ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́gbẹ́rún fàfàfà ní kì bá sì wù mí kí wọ́n mú kàn sálámà kórí páwọn èèyàn ti ń kírun mí lẹ́yìn kójú rẹ̀ ó wá pọn kò ṣe kò sí ah, ìgbàtà pé ìrun tẹ́yìn ń kí ìrun fọ́rúfọ̀ ẹ̀gbì láyé jọ ní tẹ́yìn ń kí ìrun jẹ́ẹ̀tì ni ìrun jẹ́ẹ̀tì lẹ́ ń kí ìrun ẹrúpílẹ̀nì àwa sì ń kí ìgbín ìgbín àtẹrúpílẹ̀nì sí wọ́n lè bára wọn sáré láti ní ká yẹra sẹ́yìn bá wí fún mi náà mi ní ìmọ̀ ìmọ̀ yára kírun mọ́ ẹ̀mọ̀ farabalẹ̀ kírun ó dẹ̀ ẹ̀mọ̀ kírun fún wa lọ. àmọ́ tẹ́ ẹ̀ bá ti farabalẹ̀ kírun tẹ́ ẹ̀ lé kírun gbin ti wáyé ó dà pé àwa gbin míì tí ó ṣe kí ni tí ó mọ̀ ṣáájú wa kírun wàlá sí àmọ́ lè á lè hìlè wà pẹ́tì pàápàá jùlọ fún àwọn tí wọ́n jẹ́ abẹnugan ní wọ́n ṣọ́láṣí àbàwọn aláṣẹ ní wọ́n ṣọ́láṣí wọ́n gbọ́dọ̀ sọ fún ìmọ̀mù yẹn pé ìrun tó ń kí ìrun kírun ni kìí ṣe ìrun tànábì ìrun àpò ara ẹ̀ ló ń gbòdó ń lọ kí ni nǹkan olójú kí ni ń lé ọlárè ó yẹ kí wọ́n sọ fún un tó bá pinwọ́ tàbí tó bá yéé mọ́ kírun bó ṣe ń kírun ní sísáré ayọ̀ ní mọ́mọ́ kó lọ mọ́ kírun ara rẹ̀ afẹ́lónìí ṣùgbọ́n bàbá mi náà ẹ̀rú ọmọ ọba tó ń sì fẹ́ jẹ́ wọn ọmọ sí tóun bá sọ fún tóun bá sọ fún ẹnu tóun fi sọ kí wọn máa sọ láta lẹ́nu ó bá wújọ kejì àbí wọn máa ta òun lọ́fà lẹ́nu tí gbogbo àwọn òwú tó bàbá òun náà wọ́n adákẹ́ òun lẹ́gbẹ̀ẹ́ ọmọ ẹgbọ́ kò ní lè sọ fún un

àìmọ̀ wọn lè wá ṣàyàn ládàá lórí ìran àní wọ́n yíyàn ń ban owó ṣe ń bọ̀ yẹn ló ti kó àwọn àkábá ó ti kó gbàdí ó ti kó fún pásábẹ́ aṣọ ń lójú ogun nu èyí sì ń kírun bí mímbàrí rẹ̀ tí ò bá ti sí ń lé ẹ̀yìn àbíkẹ́ lómi èyí kò ti ẹnu afáfá ẹwà tó bí ẹ kírun kí ló dé ń di ní àánú <laughs> kò dé dáa kò pọ́n mọ́ mọ̀lé wọn ò ní ṣàlàyé fún pé ẹni bẹ́ẹ̀ kí n bí tí wọ́n mọ̀ ẹsẹ̀ rẹ̀ ó wù ní ìsinyìí àtẹsẹ̀kú ni wọ́n gbé lé lọ kọ́lọ̀ kó là wá bẹ̀. pẹ̀lẹ́ báwọn kìíní yẹn ti ń dínkù àmọ́ tó kù níbi tó kù sí o kọ́lọ̀ ó ṣàánú wa. so lọ́rọ̀ kan irú mọ́ọ̀mù yẹn ká sọ fún un pé kò bá mu aleykum salaam. nígbà ọ̀ràn yẹn dandan gbọ̀n ní kéyìí ó lọ tún àlọ́ àláṣe tó bá sọ lórí rẹ̀ kí nìdí ìdí ni wípé iṣó wà nínú tó ba àlùwàlá jẹ́ ó là bàbá wa máa ń sọ pé àlùwàlá mi ti já téèyàn bá ti só ó wà nínú tó ṣe kíni tó bá àlùwàlá jẹ́ nínú ọgbọ́n tàbí ìdí tó fi jẹ́ pé só bá àlùwàlá jẹ́ nínú ẹ̀ ni o tá a lè forí rò gẹ́gẹ́ bí ọmọ èèyàn kì í ṣe bá ànábì ló sọ o ní tí ànábì sọ fún wa ni pé ọlọ́run ẹlẹ́dàá ní ó bàjẹ́ ó ní pé ẹ̀yin náà ẹ wò kí só ẹlòmí ó so iṣó kan bẹ̀ẹ́ ń pè ní iṣó kíkan òórùn yẹn báyìí lórí irun sáwọn yóò máa ṣe fún fún lórí irun ni àbúfẹ́ lé jáde kó tètè jáde náà so ti nínú ọgbọ́n tó wà ń bẹ nìyẹn iṣó yẹn ó máa ń ṣe kí ni ó máa ń rùn yóò sì dá wàhálà lẹ̀ so ẹ wá wá dúró ẹ̀ṣẹ̀ téèyàn ó gbà látara pósó ẹ́ táwọn èèyàn ti fi múkò ẹwọ èèyàn tó fi múkò ẹwọ orin ẹlòmí ò ti ẹ̀sọ́ pé kí ni irun báyìí lórí èrò lẹ́lòmí ò ti sọ torí sómi ìmọ̀ kan ká mọ̀ tàn ara jẹ ṣùgbọ́n ṣẹ̀rí àwọn sọ pé tẹ̀yìn bá ti sọ àlọ́ aláṣẹ kí ni ó bàjẹ́ tẹ̀yìn ò bá sì ti lálọ́ àlá kò ní kí ni mọ́ kò ní irun yóò lọ tún àlọ́ àlá rẹ̀ ṣe yóò wá padà kí wá ṣe pé ibi tó bá rùn ní ló ti máa tẹ̀síwájú o kì í ṣe pé bẹ́ẹ̀ ni ó ti máa tẹ̀síwájú yóò tún rùn yẹn bẹ̀rẹ̀ ni o àátún bẹ̀rẹ̀ ní ọlọ́wọ́ àìlú tó bá jẹ́ mọ́mù yóò kú ọmọ ẹlòmí ó bọ̀ sí ayò ọba mẹ́ta kọba lómi náà iná kan tó sọ ní ọ̀hálí àti irun owó lẹ́nu ẹgbẹ̀rẹ̀ hmm. hmm. tó bèèrè tẹ́ẹ̀bá tàbí kírù àdúgbò tó tẹ̀má kírù ogbé ó ti dé sí mo ti sálámù ọkùn àlùwàlá ìwájá tẹ́yàn bá ti lè sálámù ẹyọ kan assalamu alaikum warahmatullahi ta'ala alájá ó nírun kí nìdí ẹyọ kan yẹn lọ́rọ̀ yàn ìkejì kìí sọ̀rọ̀ yàn mọ́ kódà tẹ́yàn pé sálámù ẹyọ kan wà assalamu alaikum tẹ́ ní sáàbù onímọ̀ sábà sáájú lọ́bá ti ṣe ìgbà ẹ̀dẹ́mẹ́ assalamu alaikum assalamu alaikum ẹlùmí à irú sálámà wò ní sálámà súnà ọ̀nà tánà bí ń gbà sálámà pọ̀ ṣe bí Allahu ta'ala a'lam wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Àwọn ìbéèrè tẹ̀lé.